ilé òrìṣà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti búra fáwọn tó fẹ́ kó wa kúrò ní nàìjíríà ọwọ́ àjọ tó ń gbógun ti fífi èèyàn ṣẹrú lọ́nà ìgbàlódé national agency for prohibition of trafficking in persons naptip ti tẹ àwọn afurasí ọ̀daràn méjì kan lásìkò tí wọ́n já wọ ibùba wọn ibi tí wọ́n ń lò fún kíkó àwọn ọmọdé jọ fún òwò ẹrú ṣíṣe nílẹ̀ òkèèrè lọ́jọ́ etí friday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún yìí ni wọ́n fojú àwọn afurasí méjèèjì tọ́wọ́ bà Wùkọ́mi Chidiebere Chukwu àti Joseph Okoyinka hànde lólú iléeṣẹ́ àjọ ọ̀hún àwọn obìnrin tọ́jọ́ orí wọn wà láàrin ọdún mẹ́rìndínlógún sí mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n máa ń kó lọ sókè òkun láti fi ṣiṣẹ́ aṣẹ́wó tàbí àwọn iṣẹ́ ipá míì níbi ìpàdé oníròyìn kan tí wọ́n ṣe ní ọ̀jọ̀gbọ́n Fatima Waziri Azi tí í ṣe adarí àjọ naptip ti ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ni wọ́n ti kó sínú ìgbèkùn àwọn ẹni ibi yìí púpọ̀ wọn ló sì ti tibẹ̀ ṣègbè tí kò sẹ́ni tó mọbi tí wọ́n wọlẹ̀ sí mọ́ ó ní àwọn ò gbọ́dọ̀ káwọ́ bọ̀tán lórí ọ̀rọ̀ yìí nítorí àwọn ọ̀dájú ẹ̀dá náà gbọ́dọ̀ fojú winá òfin ó sọ̀rọ̀ síwájú sí i pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ táwọn òṣìṣẹ́ àwọn ti ń fimú fínlẹ̀ nípa àwọn èèyàn náà tí wọ́n sì ti ń tọpasẹ̀ wọn láì fún wọn lára ní nǹkan bíi aago mọ́kànlá àárọ̀ ọjọ́ ẹtì friday ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún yìí ni àwọn ẹ̀ṣọ́ iléeṣẹ́ náà ya wọ ibùba àwọn afọmọṣòwò ẹrú tó jẹ́ pé àwọn ọmọbìnrin ilẹ̀ nàìjíríà tọ́jọ́ orí wọn wà láàrin ọdún mẹ́rìndínlógún sí mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n máa ń kó lọ sórílẹ̀‐èdè india láti lọ́ọ́ fi wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó tàbí láti yọ ẹ̀yà ara wọn tà àwọn ọmọbìnrin méjì ọmọ ọdún mẹ́rìndínlógún àti ọdún méjìlélógún ni wọ́n ríbi dóòlà àti pé táwọn òṣìṣẹ́ àjọ naptip bá rọsẹ̀ díẹ̀ kí wọ́n tó dé ọ̀dọ̀ àwọn atiláwí yìí ni wọn ò bá ti kó wọn dé ẹ́mbáàsì níléeṣẹ́ ibodè orílẹ̀-èdè tí wọ́n fẹ́ kó wọn lọ. àwọn méjèèjì yìí ni wọ́n ròyìn ohun tójú wọn rí àti báwọn ṣe kó sọ́wọ́ àwọn èèyàn ọ̀hún lẹ́yìn táwọn ìka ẹ̀dá yìí tọ̀ wọ́n wọnú ọ̀rọ̀ tán ni wọ́n fi tipá mú wọn búra láwọn ilé òrìṣà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Delta àti Imo ọ̀kan nínú wọn tí orí kò yọ ṣàlàyé pé ọ̀rẹ́ òun tímọ́tímọ́ tí wọ́n ti gbé òun lọ sílẹ̀ India láti máa fi pawó wà nínú ìrora ńlá báyìí nítorí kò dín ní ọkùnrin mẹ́wàá tó gbọ́dọ̀ bá a láṣepọ̀ lójúmọ́ kan bó fẹ́ bó kọ̀ àti pé ọ̀rọ̀ ọ̀rẹ́ òun yìí ń kọ òun lóminú gidigidi tó sì ti sọ òun di aláàárẹ̀ ọkàn kí ọlọ́run tó lo àjọ natip yìí gẹ́gẹ́ bí áńgẹ́lì fáwọn Fatima ṣàlàyé síwájú sí i pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin ọ̀gá wọn obìnrin tó ń ṣàmójútó gbogbo ètò nílẹ̀ India lọ́hùn-ún ó ní iléeṣẹ́ ètò ìrìnnà orí ilẹ̀ tó ń gbé ní ìrìn àjò afẹ́ ní Chidi Ebere àti Joseph tọwọ́ tẹ̀ ń ṣe lásìkò tọwọ́ tẹ̀ wọ́n lára àwọn ẹrù tí wọ́n rí lára àwọn afurasí ni ìwé ọmọ onílùú bíi méjìdínlọ́gbọ̀n tó jẹ́ ti orílẹ̀-èdè Ghana Benin Republic Niger Republic àtàwọn ìlú míì àwọn ẹrù òfin míì tí wọ́n tún ń lò láti ṣiṣẹ́ ibi wọn lẹ́yìn tí àyẹ̀wò fìdí ẹ̀ múlẹ̀ ní kọ̀ǹpútà alágbélétan fóònù lẹ́tà aláṣesílẹ̀ tó ní orúkọ iléeṣẹ́ bíi mẹ́wàá àtàwọn èròjà ìwà ọ̀daràn míì bákan náà ló sọ pé iléeṣẹ́ naptip ti sàmì sí ara òtẹ́ẹ̀lì tí wọ́n máa ń kó àwọn èèyàn tí wọ́n bá tàn wá sókè òkun sí nítorí ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa ń fáwọn èèyàn náà lówó adarí àjọ yìí wá ní kété táwọn bá ti parí ìwádìí orí kọ̀ǹpútà táwọn ń ṣe làwọn yóò tún fi àwọn nǹkan tó bá tún kù léde fáwọn èèyàn ó ní èyí yóò túbọ̀ ran àwọn lọ́wọ́ nínú ìwádìí àti báwọn yóò ṣe fojú àwọn afurasí yìí balẹ̀-ẹjọ́ láìpẹ́. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.